الحمد لله الحمد لله الذي لا شريك له ولا نظير له ولا شبيء له ولا ولد له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحدا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين دين الإسلام واسألوا الله الثبات عليه لأن الدين الوحيد عند الله هو الإسلام قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام والإسلام عباد الله هو الاستسلام لله بالتوحيد والانقياض له بالطاعة والبراءة من الشرك وأهله نسأل الله عز وجل يثبتنا وإياكم على هذا الدين innahu ala dhalika qadir adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tó jẹ́ pé kò lẹ́nìkan tí ń ran lọ́wọ́ ọlọ́run ọlẹ́nìkan tí ń kún lọ́wọ́ ọba Allah kò nígbàkejì kò sẹ́nìkan tí máa ń délé fún ọba yóò ní ẹnìkan tó jọ òun náà jọ nǹkan kan Allah ọlọ́mọ kò bímọ kò níyàwó kò ma, ẹnì kankan ò sì bí ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá nẹ́bùwá Muhammad à ń jẹ́rìí pé kò sí ọba tí a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ sí wa lódodo lẹ́yìn Allah nìkan ẹ̀rọ nẹ́bùwá Muhammad a gbọ́dọ̀ jẹ́rìí ọ̀jẹ́ nǹkan kan àfi kọ́ máa jẹ́ ẹrú ọlọ́run ẹrú ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run lẹ́yìn méjèèjì ànábì ọ̀jẹ́ nǹkan mímọ́ kìí ṣe gbákejì ọlọ́run ànábì ò lè ṣe tọ́lọ́run bá aláǹṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọjọ ọlọ́run kìí sọ ọlọ́run kìí sì sọmọ ọlọ́run ibadallah ẹ̀yìn arúsùn ọlọ́run ọba wa yọ́dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè sàlékún bẹ̀rù ọlọ́run ọba wa ká tó pàdé ọlọ́run láti di ẹ̀sìn wa mú nítorí bí ilé ayé ṣe ń lọ parẹ́ tí ń lọ parí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn fúyẹ́ sí lọ́dọ̀ wa ẹ má jẹ́ á mú ẹ̀sìn ní fúfúyẹ́ àwọn ọmọ wa àwọn ẹbí wa àwọn aya wa àwọn ọkọ wa àti gbogbo àwọn tí ọlọ́run ọba aláàní kí ká máa bẹ ní kápá wa kájọ máa yé wọn yí pé ìsìláàmù nìkan náà lẹ̀sìn ọlọ́run gbogbo ẹ̀sìn tó kù èṣù lọ́dàálẹ̀ aláàlọ́sọ̀bẹ̀ ẹnu Qur'an Karim ọlọ́run bá ní inna dina ọlọ́run lẹ́sìn pọ̀ indala àmọ́ ẹ̀sìn tọ́lọ́run bá aláàfọwọ́sí tọ́lọ́run gbé kalẹ̀ fún aká máa ṣe al-islam islam nìkan náà lọ́mọ sọ fáwọn àrọmọdọ́mọ rẹ̀ káwọn náà mọ sọ fáwọn àrọmọdọ́mọ wọn ká mọ́ sẹ̀sìn míì lẹ́yìn islam kásì má bá wọn kópa nínú ẹ̀sìn mi lẹ́yìn ẹ̀sìn Islam ẹ̀sìn ṣẹ̀ṣe àti gbogbo àwọn ẹ̀sìn tó kù pátá táwọn èèyàn ń pariwo tán láwọn ń ṣe yẹn ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá bá dọ́rùn òfò ní òṣè lọ́rùn ọlọ́run ni wọ́n máa yẹbi tẹ́tẹ́ gbé ìlàlẹ̀ Islam dìínà ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń gbé ẹ̀sìn kan tó lọ́wọ́ máa ṣe àwárí pé kìí Islam falan yuqbala minhu ọlọ́run bá ní owó fil akhirati minal khasirin tọ́wọ́ wá dọ̀run yóò wá bá rẹ̀ lẹ́ni tó ṣe wàhálà tó tún wá ṣòfò gbogbo wàhálà tó ṣe ó ṣòfò òun gan fún rẹ̀ ló ṣòfò lọ́rùn Allah ló sọ bẹ́ẹ̀ ní al-Qur'an al-Karim ọlọ́run ọba aláàfin pè wá sákèèsí gbogbo àwọn òbí àwọn bàbá àwọn ìyá ọ̀dọ́ gbogbo àwọn tá ń jẹ́rú fọ́lọ́run tá a ti gbà Islam ọlọ́run ọba ní káàdì pé akúlé Islam yẹn o wọ́n ní wọ́n bí mi sínú Islam yẹn sóre àmọ́ sí ìsìláàmù ọlọ́run bá lọ́wọ́ tí ìṣòro fún ọ ó dìgbà tó bá kú sínú ìsìláàmù ẹni bá kú sínú ìsìláàmù lọ́wọ́ bá aláṣọre fún nítorí tó bá kú sínú ẹ̀sìn míì tó wá jẹ́ pé o ti ń sí ìsìláàmù bọ̀ láti bí ọgọ́rùn-ún ọdún ó wá kújọ́ kan tó jáde láyé ló wá jáde kó nẹ́sìn ìsìláàmù gbogbo yìí tó ti ṣiṣẹ́ yìnyẹn kò ní sàǹfààní fún ọ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà ámánù ọlọ́ni mo pè é olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa ẹ lè bẹ̀rù ọlọ́run bó ṣe kẹ́ bẹ̀rù rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní muslim eléyìí náà máa dẹ́rù bàyẹn ní gbogbo ìgbà wípé ṣé mùsùlùmí ní islam ṣé mùsùlùmí sì ní mi ṣé mùsùlùmí làwọn ọmọ mi báyìí ṣé mùsùlùmí làwọn fámìlì mi ṣé tá ń ṣe yìí ṣé ìdánpẹ ní islam lélẹ́yìí kí ni wọ́n pè ní islam ẹ̀yọ́ miami al-islamu wal òun náà ni kéèyàn ojúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba kọ́kan lọ́lọ́run òun nìkan náà lọ́ba tá a sì gbọ́dọ̀ sìn lódodo a sì gbọ́dọ̀ sìn kan míì mọ́ wọ̀lẹ́ ń kéyàdó láwo bí tọ́ a kásì gbàgbá máa tẹ̀lé ṣe ọlọ́run wọ̀lùbárà a kásì bọ́pá bọ́sẹ̀ mìíràn ṣíríkì wa ahlihi gbogbo àwọn tí wọ́n ṣe ẹ̀sìn ní yàtọ̀ sí Islam àwọn ni wọ́n pè ní ahlu ṣíríkì ahlu kúfù gbogbo àwọn tí wọ́n ṣẹ̀sìn ní yàtọ̀ sí Islam àbọ̀pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn àti ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn àní bá wọn sí àwọn náà àní mọ ọlọ́rẹ̀ ayò títa bá ti mọ ọlọ́rẹ̀ ayò àwọn àti wọn láàjọ máa fara wa lọ tí wọ́n ti ń lọ bí ẹ̀sìn wọn èyí wọ́n máa fà wá lọ gbogbo àti ọ̀rọ̀ bá ti ń dá sí ẹ̀sìn ẹlẹ́sìn ó ti mú ọlọ́rẹ̀ ayò nìyẹn wọn ní kọ́ mọ́ dáadáa sí wọn láyé ní hákùmùlá ọlọ́run ló wọ́n fún yín láyé ní hákùmùlá muslim ọlọ́run ọba ní walam yukhrijukum min diyarikum wọn ò sì léyìn kò nínú ilé wọn ò léyìn kò léyìn wọn ò léyìn kò nílùú yín wọn bá yín jagun ọjà yín lógun wọn lọ lé ìjọsìn wọn wọn lọ ẹ̀yìn gbogbo iṣẹ́ ayé àlàáfíà ọlọ́run bá ní èyí sọ́bí kẹ́mọ́ ṣe dáadáa sí wọn o an tabarruhum wa taqsitu ilayhim ẹ ṣe dédé pẹ̀lú wọn ẹ ṣe dáadáa fún wọn ẹ bọ̀ wọn kan ẹ kí wọn ọba rẹ̀ wọn ẹ káwọn ọ̀rọ̀ àlọ́dọ̀ yín ẹ̀ràn wọn lọ́wọ́ lérí ọ̀rọ̀ ayé ọlọ́run yẹ ṣe dáadáa sí wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run gbogbo mùsùlùmí tí máa ń ṣe dáadáa sí ẹni tí èsè muslim ọlọ́run bá ní mọ̀mọ̀ nífẹ̀ẹ́ kọ̀ tó bá ṣe dáadáa sí ẹni tí èsè muslim ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé kò sí islam òòmù olómi oníkòsí islam òòmù olóúnjẹ oníkòsí ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ ṣe dáadáa sí kèfèrí àti ìmọ̀ bá kèfèrí ṣẹ̀sìn ẹ̀ ìmọ̀ bá kèfèrí ṣẹ̀sìn rẹ̀ ni ọlọ́run kọ̀ ọlọ́run lòun ò fẹ́ ọlọ́run ni ẹ má dáa pọ̀ ọ̀kan náà lọ́nà ọ̀kan náà lẹ́sìn inna dina inda Allahi al-Islam wọ́n fi ànábì pé kọ́ bá wọn ṣẹ̀sìn ṣẹ̀sìn ọlọ́run sọ ayà kalẹ̀ ó ní kúl ọlọ́run rẹ̀ Muhammad sọ fún wọn yí pé ẹ̀yin kèfèrí Mákà láà àbúdú máa ta àbúdú gbogbo tẹ́ǹbọ́ tẹ́ǹsìn èmi ò ní báyìí kópa ń bẹ̀ wọ́lá antum àbúdú na máa àbúdú ẹ̀bẹ́ iná àtìlẹ́ ní ṣẹ́tẹ̀mí wọ́lá àna àbúdú máa àbátùm wọ́lá antum àbúdú na máa àbúdú nígbà wọn parí ayà yẹn wọ́n ní lakum dinukum ẹ máa ṣe ti yín wọ́lé yẹ dínì káwa náà máa ṣe ti wa tó ti dọ̀rọ̀ ẹ̀sìn tọba ní ẹkú ọdún ọwọ̀ tọba ní ẹmádìyàwó kémìnà jẹ ọwọ̀ tọba ra nǹkan fún wọn ipò ẹgbà ẹfisọdún ọwọ̀ tọba ti jẹ muslim torí ó rí pé ń jọ yẹ tọba di ọ̀dí 25 wọ́n mọ̀ ọlọ́gìrì wọ́n mọ̀ ọlọ́gìrì níbo ni wọ́n lọ jama wọ́n lọ lé ìjọsìn wọn ó jẹ́ àmọ̀ pé ẹ̀sìn ni wọ́n ń ṣe ẹ̀sìn wọn èyí tí wọ́n lọ lè ṣe òun náà ni pé wọ́n lè ṣẹ̀ wọ́n lọ lè ṣe àjọ̀dún ayẹyẹ ọjọ́ òbí ọmọ ọlọ́ tí wọ́n náà bá ti gbẹ́sìn rẹ̀ yìí tí wọ́n bá ti mọ̀ pé ọlọ́run ọba àlá kò bímọ ọlọ́run sì ní ẹmọ́ fọmọ ròyìn òun ọlọ́run lóhun sì ní bùkátà sí kóhun bímọ ó ti gbọ́ yé sí pé inú àlá ò ní dùn pẹ̀lú tí wọ́n ń ṣe yẹn àmọ́ tó bá ti gbàgbọ́ ọlọ́run bímọ ọgbàgbọ́ ọlọ́run bá lọ́mọ ajẹ́ pé ìwọ náà ṣe muslim tó ní tó bá jẹ́ muslim ìtọ́ wà nínú Kùránì pé lámù yẹlid wà lámù yóò dàtí ọlọ́run ò bímọ ọlọ́run ò bímọ yẹn ìgbàgbọ́ ni tí ò gbọ́dọ̀ kú lẹ́mìí rẹ̀ tó fi lọ́lẹ̀ bọ́lọ̀ lẹ́yìn náà àrídọ́ bí i kóf kọ́ yọnu sí pé èmi ọmọ kírun o àmọ́ mo gbà pé ọlọ́run bímọ wọ́n ní kò sókọ̀ rẹ̀ nínú Islam tí wọ́n bá wá ń ṣe àjọ̀dún àbí wọ́n sọdún àbí wọ́n ń ṣe ayẹyẹ wípé àwọn rántí ọjọ́ bíi ọmọ ọlọ́run gbogbo àwọn àlámà pé inú ọlọ́run ọba ò ní dùn sí tí inú ọlọ́run ọba ti dùn sí ìtí wọ́n jẹ́ ń bẹ̀ inú ọlọ́run ò ní dùn sí ìtí wọ́n mú ń bẹ̀ inú ọlọ́run ò ní dùn sí ẹni tí wọ́n lérí ẹ̀ inú ọlọ́run ò ní dùn sí ẹni ra nǹkan fún wọn pé ẹ fi ṣe àmì mi ò ní ṣe ẹgbà màmá torí pé màmá rẹ̀ ṣe muslim dáàdi ẹgbà ẹ mọ̀ pé muslim lèmi ọ̀rẹ́ mi ọ̀gá mi bí iṣẹ́ ẹgbà ní ọlọ́run ní dùnsọ́ tọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ nínú ààyè tó pọ̀ tó fi ń kí wa ń lọ wípé wọ́n ń fa àbùkù kan wọn lọ àbùkù ni wọ́n fi ń kan ọlọ́run òun náà ni àbùkù pé ọlọ́run ọba bímọ ọlọ́run ọba àwọn nasara àwọn látẹ̀wọ́ wọ́n sì sọ lẹ́nu wọn ibi al-Masih anabi Isa ni wọ́n ń pè bẹ́ẹ̀ ibn Allah ọmọ ní fọlọ́ dhalika qawluhum bi afwahihim ọlọ́wọ́n bá ní ìsọkúsọ tó jáde lẹ́nu wọn nìyẹn èmi ọlọ́wọ́n bá èmi ọ̀sọ́ kalẹ̀ fún wọn dhalika qawluhum ọlọ́wọ́n láwọn òun bí ọlọ́mọ mọ́ríyámà ní kí sọ máa hùn ọlọ́run ní kọ́ọ̀lẹ̀ àkọ́ ó sì òdodo fún wọn kó tó kú láyé ipe ọ̀kan náà lọ́lọ́run o ọlọ́run nígbàkejì o alẹ́fi fi hi yẹmutarun nígbà lọ́tán wọ́n bẹ̀rẹ̀ sí ṣe nǹkan mi wọ́n ya pa ojú ọ̀nà rẹ̀ máa ka ní lílá ọlọ́run bá ní kò tọ́ fún wọn ọlọ́run àyìn yẹ tẹ́kẹ́sẹ́mi walad kó wọn ọlọ́mọ subhanahu títóbi fún wọn ọlọ́run idha qada amra kìí sọ máa hùn báwo ló ṣe jọ máa hùn nítorí pé kò ní bàbá akànfẹ́ akànní kí jìbìrì ló kọ́ fẹ́ atẹ́gùn sí ibi àbáwọlé ọrùn báyìí tẹ́yìn bá wọṣọ rẹ́rí bí ọrùn aṣọ ibẹ̀ látẹ́gùn gbà wọlé ó sì lọ sójú ara rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lóyún ọlọ́run ọba ní ṣé pé torí pé kò ní bàbá subhanahu ọlọ́run kọjá kẹmọ wa máa fi tìsọ́dọ̀ rẹ̀ pé òun ló bímọ ìdákọ̀tọ̀ amọ̀rọ̀ kò lè fọ́lọ́run tó bá ti fẹ́ ṣe kankan fàyín náà máa yakúlò lahu kun fayakun yọkàn ni máa jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ni nígbà náà bí àyíṣá tí ò ní bàbá tàwa torí ẹ̀ sọ́dọ̀ ọmọ ọlọ́run ànábì ádámà tí ò ní bàbá tí ò ní yankọ́ ọlọ́run ní masala àyíṣá indala kamasala ádámà ọlọ́run bá níṣẹ́ rí ànábì àyíṣá tí jọ yín lójú bá a ṣe dá yẹn tẹ́wà torí ẹ̀ sọ́dọ̀ ọmọ ọlọ́run ẹ̀tọ́rẹ́ sọ́ di ọlọ́run ọlọ́run bá ní kọ yàtọ̀ sádámà kọlọ́kọ̀fún mi tọrọ adádámà náà látara yẹpẹ ní fún makọlọ òkun fọyẹkún kún fọyẹkún tá a sọ tí oyún isa fi dé ọ̀dọ̀ ya ẹ̀ òun náà lásọ fún yẹpẹ tó fi di ẹ̀dá ọlọ́run anabi adama dìde anabi adama ń sin sọ̀rọ̀ anabi adama sin rí náà ọlọ́run kan ní káwọn màláìka ọmọ odidi wọn má kalẹ̀ ọlọ́run sì pàṣẹ sí ọyá máa sọ̀rọ̀ ọyá máa rí náà ọyá máa rìn ọyá máa gbọ́rọ̀ yín sì ń gbọ́rọ̀ yín sì ń sọ̀rọ̀ ọlọ́run lágbára ta lò fún ádámà náà lò fún òun náà kò sí yàtọ̀ bẹ́ẹ̀ bá wá ń pe Ìsá ní ọlọ́run kílẹ̀ wá pé ádámà àwa ìyá gbogbo wa tọ́jẹ́ pé òun ìyàwó ádámà síbi ádámà jí ọkàn wò ìgbẹ́ báyìí ó sì bóbìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ní afájáde látara ádám eléyìí nǹkan jama mẹ́rẹ́kù pọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ẹ̀yọ́ kul huwa Allahu ahad ọlọ́run ni máa sọ pé ọba rẹ ọbẹ̀ ẹyọ kan ní ọba tá a gbọ́dọ̀ máa sìn tá a ti gbọ́dọ̀ sìn kan mi lẹ́yìn Allah Allahu samad gbogbo tí ń bẹ̀lẹ̀ ilé ayé pátá àti Muhammad àti Daud àti Suleiman àti Musa àti Isa àti gbogbo aljannu àti gbogbo ẹ̀dá ọlọ́run màláyíkà ọlọ́run ní as-samad gbogbo wọn ni wọ́n máa ní bùkátà sọ́dọ̀ ọlọ́run kò ìbímọ o ọ̀làmù yúlẹ̀dì ẹnìkan ò sì bí èmi ọ̀làmù yẹkúnláhù kúfọ̀n ahad lẹ́yìn náà kò sẹ́nìkan tó jọ mí nínú gbogbo ẹ̀dá mi ipe ẹni yìí ẹ bá lọ lè ba ó lè gbà yín là ó lè là yín ó lè mú ẹkún kó fún yín ó lè pa yín lẹ́rìn ó lè fún yín ọlọ́run kò sẹ́nìkan kan tó wà lọ́fíìsì wọn lọ òun nìkan lòun wà ń bẹ̀. gbogbo eléyìí tí ó yé wa wípé ìbá fọmọtì sọ́dọ̀ Allah ń bí ọlọ́run ọba nú kò dùn mọ́ ọlọ́run ọba wa ìbádọ́lá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní takadu samawatu yatafattarna minhu ọlọ́wọ́n bá ní sama sama méjèèjì ọlọ́wọ́n bá ní ọfẹ́ ya lulẹ̀ minhu min al-qawl látara gbólóhùn táwọn yẹn sọ wa tanshaqqu al-ardu ọlọ́ni ilẹ̀ ọfẹ́ rí ilẹ̀ fẹ́ rí tí lè bá ti rí gbogbo èèyàn kó síbẹ̀ ọdá ìgbà tí wọ́n bá bẹ́rí wọn ni ọlọ́ni ilẹ̀ ilẹ̀ ń gbọ̀n wọ̀tàkìrì jìbálù hada àwọn òkè àwọn náà fúnra wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí gbẹ̀kìn wọ́n fẹ́ fọ́ wọ́n bá sì ti fọ́ wọ́n dankaru ni kí ló dé tí sánmà tó fi fẹ́ ya kí ló dé tí ilẹ̀ fẹ́ rí kí ló dé tí òkè fẹ́ fọ́ àdá àwòlẹ̀ rahmani wàlẹ̀dà nígbà tí wọ́n ń gbọ́ pé àwọn kan sọ lérí ilẹ̀ pé ọlọ́run lọ́mọ nígbà tí ń ta dá tó fẹ́ bọ́lọ̀ ń bínú ọlọ́run bá aláàtí wọ́n wá ń fi àbùkù ti sọ́dọ̀ rẹ̀ bóòlù wọ́n sì wá bínú bóòlù bínú tí ó ṣe tó gbogbo àwọn nǹkan kéékèèké tá a fi ń ṣẹ̀fẹ̀ yìí àwọn ọ̀rọ̀ kéékèèké tá a kà sí yìí látara àwọn ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ tá à ń ṣe ńlẹ̀ yorùbá tí ò já dẹ́sìn wa màmá tá a gbé kúránì lọ́wọ́ tá a mọ túmọ̀ ẹ̀ àfi tá a bá fẹ́ ṣàdúrà ń amakùn kí lálùkùránì sọ àgbọ̀ nígbà máa gbọ́ yé ọ̀tọ̀ ní tálùkọ́ ní ní àṣẹ ọ̀tọ̀ ní dáàmà ṣe nínú nǹkan tẹ́yìn lè máa ṣe ilé ayé tọ́lọ́run ọba aláwọ̀ fi yọ̀yàn kúrò ní ẹni rẹ̀ tí yóò ní jẹ́ni ọlọ́run mọ́ òun náà ní kéèyàn máa fi ọmọ tìsọ́dọ̀ ọlọ́run wa ọmọ yín máa ràn yàn lọ́wọ́ ni nígbà tí ipa ọba kaṣẹ́ tí ipa ẹni ọba ka iṣẹ́ tẹ́yìn fẹ́ sí ọlọ́run ní díẹ̀ ipa ọlọ́run ká gbogbo nǹkan ọmọ máa sáni àmì lógún ọlọ́run kọ̀ rẹ̀ wárí ọmọ máa ń jogún yàn nígbà tẹ́yìn bá kú ọlọ́run ní kú kí lọ́mọ fẹ́ ṣe lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run nìkan ní pàṣẹ ònìkan ní sèǹkẹ́ kulla yawmin huwa fi sha'n ònìkan ló wà ní ipò máa jẹ́bẹ̀ kó sì máa jẹ́bẹ̀ má jẹ́bẹ̀ má kò sì ní jẹ́bẹ̀ má ọlọ́run ní kọ́ńtró gbogbo ayé alhamdulillah ó wà ní rabbil alamin ó ní gbogbo àgbáńlá ayé bó ṣe pọ̀ tó yẹn rabbil alamin Allah ni ní darí gbogbo ẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn àwọn tí wọ́n ń pe anábìyí sálọ́mù ọlọ́run ọlọ́run bá ní kọ̀tọ́ fóun ọmọ yẹn bọ́gì ilé-rahman ayé tẹ́kẹ̀ẹ́sẹ̀ wáládà ọlọ́run ní kọ̀tọ́ fóun kó wọn lọ́mọ tó lọ́wọ́ nídìí ẹ̀ ní kúlù máa ń fi sẹ́mà wá àti wọ́n áàt ọlọ́run bá ní gbogbo tí ń bẹ ń sẹ́mà pátá àti tí ń bẹ nínú ilẹ̀ àti rahman abida gbogbo wọn pátá ẹrú ọlọ́run ọba ni wọ́n jẹ́ wọ́n padà wá bó wọn ọlọ́run ọba lẹ́rú ni wọ́n máa ba búbú báyìí tó bá dijọ́ lè kí á máa kálukú ọmọ ba búbú gbogbo wa máa retí tọ́lọ́n fẹ́ ṣe fún wa àti gbogbo àwọn ànábì ọlọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ àgbà pé ẹ̀sìn míì tún bẹ lẹ́yìn Islam tá a máa ń ṣe a gbọ́dọ̀ sin ẹ̀sìn míì a sì gbọ́dọ̀ wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀sìn míì ìwọ́n tó ń lọ sóoru tó ń wá mọ́sálásí èsì Muslim kiri yóò ní ọ́ torí pé ìdánwà ní Islam ni pé iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo lásìn wọ́n iyyaka nasta'in tàbá sì ní sọ̀rọ̀ á pè wọ ọlọ́run á wà ràn lọ́wọ́ wá sọ́dọ̀ wọ ọlọ́run Allah ọba tá a ṣe tán yẹn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀hún Allah kó mú sí wa ní olórí burúkú nílé ayé bí àtijọ́ alìkìyàmà gbogbo àwọn tí ìmọ̀lẹ̀ Islam ò ti tàn sí lọ́kàn nínú gbogbo àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ níbọ̀ kọ́lọ̀mọ́sà الحمد لله Islam hàn على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اعلموا بأن الاحتفال بعيد الميلاد ميلاد عيسى عليه السلام من أنواع الكفر لأن الاحتفال بابن الله كفر عند الله سبحانه وتعالى نسأل الله أن يجنبنا وإياكم من هذا العيد الكفري ونسأل عز وجل أن يجعلنا من الفائزين المؤمنين أدوك فون الله وباوا يكي الله ولا قبل النبي محمد أن جاري بكم سبعة يكسين دوس الله وسيسين إليه الله النبي محمد صلى الله عليه وسلم يروى الله وباني وجيس الله وباني إباد الله أن يرسل الله ìjà lọ lè máa yí pé àwọn ìdí pàtàkì tí ò كريسماس. já lè kópa nínú ọdún Christmas لهم ọdún wọn ni ọdún wọn sì ní ara ẹ̀sìn wọn ni àwa náà lọ́dún ọdún àwẹ̀ ara ẹ̀sìn wa ni ọdún léyá ara ẹ̀sìn wa ni ọdún tí wọn náà ọdún Christmas àti ọdún New Year ọdún tí wọn nìyẹn má bá wọn kópa ń bẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àmọ́tàǹṣemá ìjẹkújẹ ìmúkúmu ìrìnkúrìn okùn ẹsẹ̀ wa níta jẹ báyìí téèyàn jẹ tán tọ́lọ́wọ́n sì bínú sí àkùlá àti jẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ọba wọn ará madina wọ́n ṣeré anabi wa ni ma ha za ni yauman jọ méjì tẹ yàsọ́tọ̀ ìtẹ́ fi ń ṣeré yìí tẹ́ ń dọ̀nà tẹ́ ń jẹun tẹ́ ń yọ yìí ẹ ṣàlàyé fún mi ọjọ́ òun ni kọlu kunna nal'abu fihima fil jahiliya wọ́n nígbà tí a ń bẹ nínú jahiliya ìwà tá ń bẹ ní kúfúrù tá ń bẹ nínú kèfèrí ìgbà yẹn là á máa ń ṣe ọdún méjèèjì wọ́n sì ti gba Islam anábìnrin inna Allaha qad abdalakum bihima khayran minhuma anábìnrin yẹn má bá wọn sọdún yẹn má ọdún sẹsẹ yẹn anábìnrin yẹn má bá wọn ṣe má anábìnrin sẹ ma pé ẹ̀yin ti gba Islam ọlọ́run ti fi ọdún méjì ó ti fi rọ́pò àwọn ọdún yìí yawmal níjọba anábì ti kánṣu gbogbo ọdún ní Madina fáwọn mùsùlùmí yóò wá ṣẹ́kù ọdún àwẹ̀ àti ọdún níta anábì bá ń bá àwọn sàábà sọ gbogbo wa náà ní bá sọ torí àwọn sàábà ọmọlẹ́yìn anábì náà ni àwa náà ọmọlẹ́yìn anábì ni eléyìí ní ojú ọmọ pé ọdún Christmas ọkọ èyí ò ní kọ bá wọn jà ẹ bá wa sọdún à ah, ẹ máa dẹ́sìn yín sí lakum dinukum waliya din ẹjá wa náà máa ṣe ọdún ti lọ وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم ọlọ́run ọba ní oúnjẹ àwọn alùlùkítàb àwọn alátẹ̀wọ́ ẹ̀tọ́ ni fún yín kẹjẹ tí wọ́n bá pẹran ẹjẹ pẹ̀lú mọ́jẹ̀mú tí wọ́n bá pẹran yìí bá ṣe pa òun náà ni pé á dù lọ́rùn torí pé wọ́n jù sínú omi gbóná láàyè àníjẹ yẹn torí ti fi jẹkújẹ kọ́ ni wọ́n ọ̀nà wọn òkú síbẹ̀ láì du ọgbọ́dọ̀ jẹ́ bàbá ń kí kùránì a máa ké súnà tó bá ń ké kùránì tó ké súnà ọmọ sẹ̀sẹ̀sẹ̀ kùránì ní ká jẹ ẹran wọn súnà ní kí wọ́n du lọ́nà táà ń sekínì táwọn náà gbà du ẹlẹ́ẹ̀kejì ẹran tó náà kájẹ yìí kọ́ mọ̀ jẹ ẹran tó so mẹ́sẹ̀ ẹnìkan lè digun jalè olóhùn èsì muslim ó kiri yó ó lè fọ́lé ọwọ́ apá màálù sọ́jẹ́ sọ nítorí pé ọlọ́ni ká máa jẹran ó ní jẹ́ nítorí pé ẹran yẹn ẹran tó jẹ́ látara ẹ̀ṣẹ̀ ni tí wọ́n náà sì mọ̀ pé adigunjalè owó yahoo ni wọ́n fẹ́ra ni wọ́n fẹ́ra màálù yìí ó ní bá wọn jẹ́ kọ́ máa ní ọlọ́ni ká máa jẹran wọn lọ́ọ́ máa jẹran ó lè èèyàn wá ń sọdún ọmọ táwọn yòókù wọn gan sọ pé ọdún ẹbọ ni wọ́n ń ṣe ẹni wọn ò kò lérí ẹ̀ èyí wọ́n sọ ọdún ẹbọ ó wá gbádìí ẹjáde ọgbẹ́ni jáde ọwọ́ ni ọlọ́run ní ọ̀tọ̀ amúlẹ̀sìn náà ó tẹ̀lé kìtàbà ilẹ̀ lọ ọlọ́run ní kájẹ ẹran wọn ó wà nùkọ́ra àwọn àfọ̀ dáràn ọlọ́mọṣẹ́wá lórí burúkú àfà yóò mọ ayé àyẹ̀wò ayé wọn fi dọ̀rọ̀ chapter five ìpè wọ́tọ̀ amúlẹ̀sìn náà ó tẹ̀lé kìtàbà ilẹ̀ lọ́hùn ọlọ́run ní kájẹ ẹran wọn ṣé ẹran tó bá ẹran tó bá ní í ṣe pẹ̀lú jìbìtì agbọ́dọ̀ jẹ́ èyí tó bá ní ṣe pẹ̀lú ẹran tẹ́lẹ̀ káwọ́ máa jẹ ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ àníbàjẹ́ sọ́wọ́ ni ayà ìlọ́fẹ́ lò tó ọlọ́ọ̀ni ká jẹ ẹran ọmọ ajẹ ẹlẹ́dẹ̀ ọmọ ajá àbí bẹ́ẹ̀ sì kọ́ Ọlọ́hun ṣe àjọ̀dún ọjọ́ òbí ọmọ Ọlọ́hun sọ mọ̀ pé ẹran yẹn ti lọ́mẹ́ṣẹ̀ ọba jẹ́ ọba jẹ́ ẹran tó bá fún àmọ́ tó fi jẹ́ pé tí máa ń digun jalè náà tó bá pẹ̀ra òní ṣe kíní òní jẹ́ tó bá jẹ ọ̀ràn lọ́wọ́ lérí aburú tí ṣe ní àmọ́ sẹ́mọ̀ wá àwọn mùsùlùmí àfáàtọ́ bá lọ síbi ṣètàn lọ ilà máa tẹ̀lé ibi àtàfà yẹn lè tẹ̀lé yọrọ̀ ìtọ́lọ́rọ̀ yẹn náà tẹ́ bá pèsè ní yàrá ìpè sọ́lọ́n bímọ yọ lọ́wọ́ òbí sínú ọlọ́run dùn pẹ̀lú mọ́sẹ́ fọmáròyìn rẹ̀ yóò nínú ọlọ́run dùn tí inú ọlọ́run bá dùn sí bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ṣe fọmọ ọlọ́run yóò nínú ọlọ́run lè dùn sí oúnjẹ tí wọ́n ń dá mbẹ̀ ńkọ́ yọ lọ dáa tó bá ti sọ bẹ́ẹ̀ sọ ma pé wọ́n náà kún wájú ẹ̀ ẹ wo àwọn àyà tí mo kà síwájú jama tọ́lọ́wọ́n bá aláàfin sọ pé òun ò bímọ òun ò bímọ ń dùn lójú ọmọ sọ bẹ́ẹ̀ tó bá wá wọ́n bá sọ ọdún tán àwọn rẹ̀ dánilẹ́lì wọ́n àtọ̀rẹ́ rẹ̀ ya kan fọ́ ọba fún ọlẹ́ oúnjẹ tó fún ọlẹ́ àrángbà ọ̀hẹ́ ọjẹ́ ẹran yẹn òṣù mẹ́ṣẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá wa kọ́lọ́wọ́n bá wa o àti lú mọ́ra wa àti ròpọ̀ mọ́ra wa ara àwọn ayọ́ díẹ̀ díẹ̀ èyí tó wáyé kájọ ni ó ní tẹ́lẹ̀ a máa ń jẹ àmọ́ àti gbàgbọ́ yé pé ẹ̀sìn wa ní kọ̀dá ká máa jẹ ẹ má gbé wa mọ́ ó ṣe lábùkù èmi ń pín ẹran léyà ní mọ́ṣáláṣí iwájú wa ń bí bàbá kan sì kọjá bàbá dáadáa ni bá àmọ́ sí dáadáa síra wa kìí ṣe muslim mo ní ọyá ẹ̀yàn ọmọ ẹgbẹ́ pólíbàgì ẹ bá ń gbé tẹ̀lé bàbá mo kó ẹran síbẹ̀ wọ́n sì dọ́dọ̀ bàbá bàbá tí mo fún olówó tí ó gbà nígbà mo gbé ẹran léyà fún bàbá ní àwa kìí jẹ́ níbi ló ti sọ fún mi níbi ẹsẹ̀ ló dúró lédè ẹsẹ̀ wọ́n lọ́mọ ti dúró pé láńlọ́ọ̀dún fún ọ ní ẹran bó lọ́wọ́ ṣe wọ́n fún wa lóúnjẹ sáádà náà nítọ̀ a'udhu billah kátó wá pè yẹn tó wá dìde ńlẹ̀ ó tó wá lọ bá wọn ṣe patí ẹkọ díje lọ ẹ̀yìn lọ́lẹ̀ jó ayọ́ dakọ̀ bẹ̀rù sàárè ó kún jọ́ kan o ó pàdé ọlọ́run jọ́ kan náà ló kù ọlọ́run ló sì máa jọ náà ó sì lè má pẹ́ mọ́ ẹjẹ́ sí islam gidi jẹ́ ọ̀gá rẹ̀ ọmọ yìí pé èsọdún jẹ́ àwọn alálọ́dì rẹ̀ ọmọ pé èsọdún àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ràn èsọdún àwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn ọ̀gá rẹ̀ yìí wọ́n lè gbọ́ ọ́lẹ̀ tó bá wà nù sáré wọ́n yọ sínú kòtò kálukú ọmọ lọ ní wọ́n ti dárò rẹ̀ bí ọjọ́ mẹ́ta kárí wọ́n wẹ̀lú mi sáyé rẹ̀ wọ́n bá ti wọ́n lọ. bẹ́ẹ̀ kò torí tọ́lọ́wọ́n bá wa ká ṣe dáadáa kọ́lọ́mọ́sà sànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yìn màá yá mi nínú ẹ̀sìn wa bí ẹni bá ń bá wọn sọdún yẹn ìtumọ̀ ẹni pé tí wọ́n ṣe yẹn dáa inú rẹ̀ náà dùn sí ìtumọ̀ ẹnìyẹn kò sínú tíra wọn àwọn náà wọ́n kàn sí tó wù wọ́n ni kọ́dà wọ́n ní ẹnu òkú lérí pé five december ni wọ́n bí anabi isa wọ́n ní ẹnu òkú lérí ẹ̀ kátó wá sọ àwọn nǹkan nu wọn ní ọdún ẹbọ ni o àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń sọdún yẹn káwọn yòókù àwọn tó gbà kan rí tó dé pé àwọn náà ẹ̀rí ní àwọn míì náà bíi kátólíkì àtàwọn míì náà wọ́n máa sọ fún yín pé ẹ má débẹ̀ o wọ́n ní bá sọ ọdún e- ẹbọ ní ṣe nígbà tí ẹni tí ó jẹ́ kìrìsìtẹ́nì kan sọ pé ọdún ẹbọ làwọn ṣe kí ló dé tí wọ́n wá ń tún lọ bẹ̀ wọ́n tó jẹ́ muslim tó dákà mọ́ látọ̀dún ni lọ kó stọ́ọ̀fẹ̀ kọ́lọ́n lè fèrè jìn ọ gbogbo ètò ti ṣe sẹ́yìn tó bá tún jẹ́ ọwọ́ náà tó bá ti stọ́ọ̀fẹ̀ tó bá ti jẹ́ mọ́ ọmọ ń tábà tábà lọ́wọ́ àlè gbogbo ètò ti jẹ́ sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún ọ nítorí pé ètò wọn ṣe yẹ kò dùnmọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala lamu yelid wọ́n lamu yulad ọlọ́run òbí mẹ́nìkan òbí o walam yakun lahu kufuwan ahad ọlọ́run ní gbogbo tóun lè ṣe anabi isa ò lè ṣe o muhammad ò lè ṣe o dáúdà ò lè ṣe suleiman ò lè ṣe kò sẹ́ni tó náà màláíkà ó ní kánà lọ́ba àlá ọba olùṣe ọba alágbára ọba tí máa rí bẹ́ẹ̀ tó sì máa rí bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ má kò sì ní rí bẹ́ẹ̀ máa ẹ̀dá dó ti ọlọ́run ọba àlá kágbẹ́sìn wáyé kádàkùn àwọn ọmọ àtàwọn àwọn ẹlẹ́bọ̀ tí wọ́n bá fẹ́ sọdún jọ wọ́n mọ̀ yìnbọn wọ́n sì ń sin Róòmù ni ẹ wọ́n sì ń sin ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú èbó ni ẹ ẹ̀yìn nídìí bẹ́ẹ̀ ẹja dúró lẹ́yìn ẹ̀sìn Islam wa ká máa kírun ká gbàgbọ́ ká gbà pé ọdún wa ẹ̀sìn ni ọdún tiwọn náà ẹ̀sìn wọn ni àbẹ̀lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọ sàṣàlékún àgbọ́yé ẹ̀sìn wa ọlọ́mọba aláàkó mọ̀ jẹ́ sórí burúkú ọlọ́mọba aláàkó jẹ́ mùsùlùmí náà dọ́dọ̀ ọlọ́mọba ní pípé ọlọ́mọba aláàkó mọ̀ bá wa wí nílé ayé ń bí kọ́lọ́n sọ̀rọ̀ wá ń rọrùn gbogbo àwọn ọmọ tí wọ́n ti ń sánkó lọ ọlọ́mọsà darí wọn padà àwọn náà fúnra wọn táwọn náà sẹ̀sìn mí kọ́lọ́n darí wọn sínú islam gbogbo àwọn tí ò tí rí mọ́lẹ̀ islam kọ́lọ́n dín wọn rí ọlọ́run dín wọn lè ṣe àwọn táwọn ń bẹ̀ ọlọ́run kó mọ́ṣẹ́ wa dúró ọlọ́run aláàkóso wa lórí rẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́run wa allahumma isir umurana اللهم هدي قلوبنا اللهم يسر أمورنا اللهم هدي قلوبنا فتح علينا أبواب البركات والخيرات اللهم يسر أمور المعسرين منا اللهم فك أسفل المجاهدين اللهم فك أسفل المجاهدين اللهم ارحم مواتنا وموات المسلمين اللهم خذ بناسة حكام بلاد العرب إلى الإسلام والمسلمين برحمتك يا أرحم الراحمين اللهم خذ بناسة حكامنا إلى ما فيه خير للعباد والبلاد وارزقهم بطانة صالحة اللهم حفظ البلد بلد الحرمين الشريفين من اليهود الغاسبي والنصارى الضالين أنت على ذلك قدير اللهم فتح علينا أبواب البركات والخيرات ارزقنا إيمانا صادقا وعبادة خالصة وأخلاقا حسنة وأموالا آهلة مباركا حلالا طيبا نستعملها في عبادتك ولا نستعملها في معاصيك يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم أمتنا بلا إله إلا الله اللهم يسر قبورنا اللهم يسر إصابنا اللهم اجعلنا من الذين يبوزون بدارك دار الجنة يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين صلوا وسلموا على البشر النذير محمد وعلى آله وأصحابه أجمعين فاستغفر الله إنه هو الغفور الرحيم